admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh.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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó mú wa pàdé ní orí ètò ní ìdajì tòní náà pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala à ń bẹ nínú àánú rẹ̀ kó dáhùn kó jọ àwẹ̀ Ramadan tí à ń gbà náà kó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa àlékún ìkẹ́ àtìgẹ̀ kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàábé tó fi dórí ẹnì kọ̀ọ̀kan náà pàápàá jùlọ nígbà tó bá jẹ́ pé bàtà tí ànábì àtàwọn sàbí bọ̀ ọ́lẹ̀ náà ni àwa náà ń bọ̀ kí a lọ kójọ kó dà wá pọ̀ mọ́ ìkẹ́ pẹ̀lú wọn níjọ alkiyama mo kí wa ẹ̀yin màmá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin wa tí ẹ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tún gbọ́ wa náà níbi tí bá rí kọjú ẹ̀ sí islam wa rahmatulahi wa barakatuh. eléyìí ni ó jẹ́ àlèkọ́hùrọ̀ ọ̀bẹ̀ ìpàdé wa ẹlẹ́ẹ̀kẹrin tí mo fi ń ṣe àlàyé nípa àwọn ọmọ ọ̀ṣẹ́bọ àwọn ọmọ ọ̀ṣẹ́bọ léńjé léńjé yìí tí wọ́n ní iṣẹ́ táwọn fẹ́ ṣe ni pé àwọn fẹ́ máa tako Islam ǹjẹ́ kí ló dé mo ti ṣe àlàyé níbi mẹ́ta tí mo ṣe sẹ́yìn nípa wípé wọ́n ń sọ wípé Quran ànábì ló kọ kì í ṣe Allah ló fi ránṣẹ́ sí i mo ti ṣàlàyé eléyìí dáadáa mi ní padà síbẹ̀ èyí mo fẹ́ yanjú lónìí lọ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ní ṣìgìdì ni Allah subhanahu ta'ala lẹ́nu wọn lọ́wọ́ ni o àwọn ò tó bẹ́ẹ̀ láti sọ orúkọ báyìí wọ́n ní Allah wọ́n ní ọba tí ò lè sọ̀rọ̀ ni òun ní ṣìgìdì ni wọ́n ní ó wà nínú Kaaba wọ́n ní òun ni Allah táwa mùsùlùmí ń sìn ọ̀rọ̀ táwọn ọmọ yìí tí sọ nìyẹn mo dẹ̀ ti sọ fún yín wọn lánàá pé kùránì tẹ̀ òun ni màá fi pa yín lórí pẹ̀lú yọ̀ǹda Allah Ta'ala Allah Subhanahu wa Ta'ala ọba tó sọ Quran kalẹ̀ fánàbí òun lọ́ba tó dá ọmọ èdè yẹn òun lọ́ba tó dá àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ yìí òun náà ni ọba tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje òun gangan náà ni ọba tó dá àwọn ọmọ èdè yẹn òun ló wá pa wá láṣẹ bí ká máa jọ́sìn fún òun ìjọ́sìn táwa ń jọ́sìn fún yẹn kèsì kó nídìí ẹ̀ àǹfààní ìjọ́sìn yẹn àwa náà ni ó padà sí lọ́dọ̀ àǹfààní tá a rí níbi ìjọsìn yẹn àwa náà la ní nǹkan wa ṣùgbọ́n ó sì lọ́ràn yẹn fún wa pé ká máa jọ́sìn fún un gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí adẹ́dà tó jẹ́ òun ló dá wa ó sì pa wá láṣẹ ká máa sìn òun ó dẹ̀ mú àwọn ìlànà tá a máa gbà jọ́sìn fún òun ó là fún wa bó ti jẹ́ pé àǹfààní ìjọsìn yẹn náà ọ̀dọ̀ wa náà ni ó padà sí àwa la fi ṣoríire láyé a fi ṣoríire níjọ́ nínú sàárè a tún fi ṣoríire níjọ́ àlùkìyámà àwa mùsùlùmí ẹ̀rí ń bẹ fún wa rẹ́gẹ́dẹ́ nípa wípé a ò jọ́sìn fún ṣìgìdì bí kò ṣe wípé nínú nǹkan tí ṣẹ̀ríà Islam tí Allah gangan wá gbógun tì tó wá takò ni pé a gbọ́dọ̀ sin àwọn nǹkan míì tó yàtọ̀ sí Allah ẹ̀rí pọ̀ ní Quran rẹ́gẹ́dẹ́ ẹ já lọ sínú Quran sí nítorí àsìkò ẹ lọ sí Suratu Yunus Quran chapter ten yẹn ẹ lọ sí ibi ọwọ́ bẹ̀rẹ̀ náà ni ayé kẹta. suratu Yunus ẹ ti rí àbí ọyẹ ẹ lọ wo bí ayẹ rẹ mẹ afẹjọ mọ̀ọ́sìn àwọn ọmọ léńjeléńje yìí o tán ní ṣìgìdì ní alọ́wù táwa mùsùlùmí ń sìn wọ́n ní inú Kaaba ní gbé <laughs> wọ́n kàn ń sọ ọ̀rọ̀ wọ́n kàn ń lanu ọ̀dà pé wọ́n jẹ ẹ̀kọ́ àti mọ́ínmọ́ín wọ́n wá yó wọ́n kàn ń lanu wọ́n ń padé bóòlù jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó rán gbogbo àwọn ànábì tó ní kán lọ tako ìdorogún pẹ̀lú òun kán lọ tako ìmọ̀ sí nǹkan míì lẹ́yìn òun lọ tako ìmọ̀ wárìrì fún nǹkan míì lẹ́yìn òun islam tó gbé tawhid wá ìmú àlọ́wù lọ́kan ṣoṣo níbi ìjọsìn níbi orúkọ rẹ̀ tó ní òun nìkan la gbọ́dọ̀ a gbọ́dọ̀ dorogún pẹ̀lú ẹ̀ báwo ló jẹ́ pé olúwa ni ó ti wá jẹ́ pé sìgìdì gẹ́gẹ́ ṣé sìgìdì ni ó da sánmà sìgìdì òní ò dọmọ èdè yàn òní ò da irúgbìn Allahu Akbar ẹ ti ṣe àbí sọ́tù Yunus ayọ̀lẹ́kẹ̀ inú Quran náà ni o Quran tán takò yẹn ibẹ̀ náà ni mo ti mú ẹ̀rí wa o ẹja lọ wo olúwa táwa mùsùlùmí sìn ẹja wo bó ṣe rí ẹ ti rí àbí ọ̀yà Allah subhanahu sọ pé inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyam thumma istawa 'ala al-'arsh yudabbiru ma min shafi'in illa min ba'di idni dhalikumullahu rabbukum fa'budu afala tadhakkarun. sọ́ọ̀tù yunus ayé ẹlẹ́kẹta ni mo kà ẹ́ kí ni túmọ̀ ẹ̀ ẹ má wo nǹkan o alọ́ ni inna rabbakumullah dájúdájú olúwa yín ti ń ṣe àlọ́ọ̀ ẹ ti rí inna rabbakum olúwa yín tó dá yín tó ń rè yín òun náà ni ta ni Allah òun náà ni Allah ẹ̀yin tá à ń jọ́sìn fún ní tòdodo tálà lọ́wọ́ òun alẹ́bí ìkọlákọ sàmà wá àti wàlẹ̀ àwùjọ àlọ́wù táyìn jọ́sìn fún yẹn tó jólúwa yín òun náà ni ẹni tó dá sánmà méjèèje wàlẹ̀ àwùjọ òun náà lẹni tó dá ilẹ̀ méjèèje fi sí tàti àyà láàrin ọjọ́ mẹ́fà péré òun ló fi dá gbogbo àwọn kan yẹn súnmọ́ sítáwà àìlẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà yẹn àlọ́wù yìí ó wá wà ní òkè àlẹ́ àràṣì àlẹ́ àràṣì yìí o ni àlàáràṣẹ́ ọ̀la àlọ́hù tó je oga-nla-nla re aga ńlá àlọ́hù o ni àlàáràṣ òkè re ibẹ̀ gẹ́gẹ́ ni àlọ́hù wa. àlàáràṣẹ́ ìsirè ó wà ní òkè sánmà keje ibẹ̀ ni àlọ́hù wa òun náà ló sọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ó wá ní yudabbirul amra láti ibẹ̀ yẹn ibẹ̀ lòun ti ń darí gbogbo òru mú ni ìbẹ̀rẹ̀ aláwọ̀ ti ń darí ẹ̀ ìgbà wo lòdù tí ó mú ìbẹ̀rẹ̀ aláwọ̀ ti ń darí ẹ̀ ìgbà wo lòjò ó rọ̀ ìgbà wo lòrùn ó ràn ìgbà wo lẹ́nìkan ó kú ìgbà wo ni ó bìyàn ta ni ó dolówó ta ni ó tún dolówó ta ni ó ṣàìsàn ta ni ó ta ni ò ní ṣàìsàn ta ni gbogbo nǹkan alọ́ ni yóò bẹ̀rù am ibẹ̀ lòun ti ń darí gbogbo àlámọ̀rí ma min shafi'in illa idnihi kò sí ẹnìkankan tó lè ṣìpẹ̀ fún ẹnìkankan àyàfi alọ́ ní dáálíkùmúlọ́hù rọ́bùkún ẹni tó ń sọ yìí òun gangan lolúwa yín ti ń ṣe àlọ́hù fàbùdúhù òun gan ni kẹ́ ẹ máa sìn ẹni yẹn tó ń sọ yìí tó dá sánmà tó dálẹ̀ tí ń darí gbogbo àlámọ̀rí yìí òun ni kẹ́ ẹ máa sìn o afalátadà karun tẹ́tìrìsẹ́ àlọ́hù táwa mùsùlùmí sìn nìyẹn táà ń sọ dáhùn fún òun là ń gbàwé rọ̀mọ̀dọ́yìn fún òun là ń kí wákàtí márùn fún òun là ń lọ hajj fún ìlànà tó là fún wa tó ní ká máa fi sin òun náà nìyẹn alóni dhalikumullahu rabbukum ẹni tó ń sọ yìí òun ni olúwa yín o fa'buduhu òun nìkan ní ká máa sìn afala tadakkaru àwa wá ń bi àwọn ọmọ eléńjẹlẹjẹ pé ṣé ẹni tó ní ìròyìn lára sóun lẹ́yìn sìn níbi àwọn nǹkan tẹ́ ń pè ní ọlọ́run kéréje kéréje tẹ́ kó jọ tẹ́ ń forí balẹ̀ fún tẹ́ ń fi wọ́n búra tẹ́ ń ṣe nǹkan tó wù wọ́n sóun ni àlọ́ sí ẹni yẹn ló dá sánmà àtìlẹ̀ bóòlì ẹni tá à ń sọ yìí bóòlì ti máa ń jẹ́ sìgìdì igbe sìgìdì làwa mùsùlùmí ń sìn ipò wà nínú kàbá níbo ló wà bẹ́ẹ̀ ẹwà <laughs> àwọn ọmọ yìí kí ẹ máa lanu kó sì máa sọ̀rọ̀ kó kàn sáà sọ tó wù kí ẹ máa lanu kó máa sọ̀rọ̀ kó sì máa sọ tó wù ṣé sìgìdì ló sọ Kùránì kalẹ̀ fún sì ló dá ẹ̀yin ló dá àwa náà àá sì ló dá gbolé ayé bó ṣe fẹ̀ tó yìí láàtí ìrókùn ẹ̀ látijọ́ yìí sì ló ṣe gbogbo nǹkan yẹn sì ló mú irúgbìn wá láti inú ilẹ̀ sigidi lẹ́ni tá a ka ayé àyè nísìnyí báyìí tá a lọ ní inna rabbakumullah dáadájú ẹni tó jólúwa yín tó dá yín òun náà ni allah tálẹ́ni náà alladhi khalaqa samawati wal ard allah yìí òun ló dá sánmà àti ilẹ̀ fi sittati ayyam láàrin ọjọ́ mẹ́fà thumma stawa ala al-arsh Allah sì wà ní òkè àlẹ́ àṣì yudabbiru al-amra ibẹ̀ ní ti ń darí gbogbo nǹkan àwọn èèyàn ń kú lójoojúmọ́ àwọn èèyàn wọn ń bí ọmọ lójoojúmọ́ ta ni ń darí gbogbo nǹkan yẹn ta ni ń pa ẹ̀yà àwọn èèyàn tí ń kú kì í ṣèyàn nìkan ní kú fa àwọn àlùjọ̀nù náà ń kú àwọn ẹranko ń kú àwọn igi ń kú àwọn omi ń kú ẹ odò míì báyìí ẹ ti ba tí ó ti kú tí ó ti gbẹ ẹ débi odò mi báyìí ó ti jí padà ta ní darí gbogbo àlámọ̀rí yẹn ìgbà tí ooru bá mú ta ní mú ooru yẹn wá ìgbà tí òtútù bá mú ta ló ń mú òtútù yẹn wá tójò bá sú tó rọ̀ ta ní mú wá ìgbà tí ọ̀dá òjò ṣẹlẹ̀ ta ló ń ṣe alọ́ ni yudabbiru bèrè amra òun Allahu òun ló ń darí gbogbo ẹ̀ ìgbà tá ló parí ayà ńkọ́ onídàálẹ̀ kùmùlọ́hù rabbukum ẹni yẹn gangan ni olúwa yín gbà tó wá sọ bẹ́ẹ̀ kí ní ká máa ṣe fa àbùdúhù ó nìkan ní ká ẹ máa sìn ó nìkan ẹ máa sìn nǹkan mi ló fà á ló jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí nínú tá tì jù ó ní kéèyàn máa pẹ̀lú olúwa wa nǹkan tí Allah náà gbógun jì nínú Quran jù ó ní kéèyàn máa dorogún pẹ̀lú òun láti sọ àìdóbi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó le jù níwájú olúwa wa oníkẹ́ dorogún pẹ̀lú ẹ̀ nínú nǹkan tí islam wa gbógun ti gẹ́gẹ́ ni pé kò fẹ́ kẹ́ ẹ dorogún pẹ̀lú Allah bó lẹ́sì dorogún pẹ̀lú ẹ̀ nígbà ìgbóhùn ló dá yín òun ní sì jẹ́ ẹ̀mú fún yín òun ní sì náà lò fún yín bó lẹ́sì wa máa dorogún pẹ̀lú ẹ̀ àwa gan tá a jẹ́ dá a lè gba a lè gba a ní ṣọ́ọ̀bù àbí a ní kọ́mpínì arajà síbẹ̀ à ń pòdúsì ọjà ńbẹ̀ à ń manufacture ọjà ńbẹ̀ gbogbo nǹkan là ń ṣe ń bẹ̀ adẹ̀gbà àwọn òṣìṣẹ́ síbẹ̀ òṣìṣẹ́ yẹn wá ń pa owó ó wá lọ ń kó fẹ́ lómi kò kó fáwa sáà lè gbà ní aláwa la ní kọ́mpìnì wa ṣẹ́ àwa là ń ṣe ọjà là ń pòdùsì nǹkan bẹ̀ àwa là ń ta nǹkan bẹ̀ adẹ̀gbò òṣìṣẹ́ síbẹ̀ ọ̀gbọ́ òṣìṣẹ́ máa bá ń tajà mi máa bá ń kọjá lọ Àbújá máa bá ń kọ lọ China máa bá ń kọ lọ gbá máa bá ń kọ lọ àwo ó wá ń pawó yẹn ó dẹ̀ lọ ń kó fẹ́ lómi tí èsì òun ló àwa náà ò ní gbà afẹ́ ìyàwó ní sùlọ́kà ní gbogbo ẹ̀ ó sì lọ ń gbé nǹkan tó jẹ́ tiwa tó yẹ ká máa súnmọ́ gẹ́gẹ́ bí ọkọ síyàwó ní sì lọ ń gbé fún ẹlòmíì tí èsì tó fẹ́ ní sùlọ́kà ni a nígbà walillahil masalu a'la walillahil masalu a'la Allah ló ni àpèjúwe tó dáa jù ìyẹn ló fà tí fi kéde wípé inna Allah la yaghfiru òun ò ní foríjì gbogbo gbogbo ẹni tó bá sorogún pẹ̀lú òun ò ní foríjì tó bá kú sórí ẹ̀ tí ò túbá wọ̀nyá kò fi rùmàdù nẹ̀dá àlìkàlì mẹ́yẹ ṣá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ míì tẹ́ni ẹ bá ṣẹ̀ o tí ò bá ti tó ìdorogún pẹ̀lú òun tó bá wu òun ò lè foríjì àlọ́ òní gbà torí pé òun ló dá wa òkè lápèjọ ìsìn ẹ wọ àwọn èèyàn nísìnyí láwọn ọmọ léńjẹ léńjẹ yìí o nígbà tẹ́ ẹ bá bímọ tíyàwó yín bímọ ẹ wà lọ dúpẹ́ fún ẹ̀dá mi tí èsì àlọ́ èmi lọ dúpẹ́ fún mi inú yín fà mi ń lọ dúpẹ́ nídìí àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ ṣé ẹni yẹn ló sọ ọmọ fún yín ni ìdorogún pẹ̀lú Allah nìyẹn náà ẹni tẹ́ ẹ lọ ẹ̀dá tẹ́ ẹ lọ dúpẹ́ fún yẹn àbí tẹ́ ẹ lọ ń tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ yẹn tóun ló sọ ọmọ fún yín òun kọ́ ló sọ ọmọ fún yín náà ìdorogún pẹ̀lú Allah subhanahu wa ni ẹni tó bá ṣoore fún yàn òun lè máa ń dúpẹ́ fún padà òun ló dá wa òun ló ń fún wa lọ́mọ òun ló ń fún wa lárìsìkì gbogbo owó tẹ́nìkan kú bá ní lónìí gbogbo iṣẹ́ tẹ́nìkan kú bá ń ṣe lónìí ta ló fún wa jàmá Allah ló fún wa náà oníṣẹ́ àwọn kan yìí fún wa èyí ṣe tó fi jẹ́ pé nígbà tá a bá fẹ́ dúpẹ́ àwa lọ dúpẹ́ lọ́dọ̀ ẹlòmíì èyí ṣe tó fẹ́ pé tá a bá fẹ́ tọrọ nǹkan á lọ mọ tọrọ lọ́dọ̀ ẹ̀dá tí ìṣọ̀dọ̀ àdẹ́dà tó Allah ní gbàdúrà nǹkan báyẹn kò ní gbà tó mùsùlùmí àṣeṣì gidi à ń ṣe ọba tó yẹ pé ọba sẹ̀mí gbére ni ọba tí ò fara ti ẹ̀dá kankan tẹ́kù nìkan ló dá wà fún rẹ pẹ̀lú agbára ọba tó yẹ agbára agbára tó wà dígbì ni tí ò sí kankan tí ń yin jẹ́ mẹ́rin ẹ padà sínú sọ́tù Ibrahim sọ́tù Ibrahim níbi àyà thirty two ẹ lọ sí sọ́tù Ibrahim àyà thirty two kí làlọ́ òtún sọ ta là ń ta nìyẹn ẹ mọ̀ sọdún sọ̀rọ̀ o àlọ́ ni Allahu lẹ́dí ẹ òun náà ni ẹni tó dá sánmà méjèèje àti ẹni tó dá ilẹ̀ méjèèje ẹ bá wo ká o Allah tá à ń sìn nìyẹn o wa anzala minas samaa'i ma'a Allah yìí òun náà lẹ́ni tí ń so omi kalẹ̀ táǹpé lójó òun ló ń sọ kalẹ̀ láti sánmà ẹni yìí náà tún ni fa akhraja bihi minas samarati rizqan lakum Allah yìí náà omi tó bá sọ̀kalẹ̀ láti sánmà yẹn omi yẹn ló bá yín fi ló ń bá yín fi mú àwọn irúgbìn jáde nínú ilẹ̀ nígbà tí òjò bá rọ̀ làwọn sùn jáde ẹ̀gẹ́ ò jáde àgbàdo ò jáde oríṣiríṣi àwọn oúnjẹ tá à ń jẹ àlọ́ òní òjò yẹn ló ń bá yín fi mú irúgbìn jáde nínú ilẹ̀ kí ló fà tó ń fi ṣe bẹ́ẹ̀ rizkan lakum òun fi ń ṣe ìjẹ́mu fún yín ẹni tó jẹ́ kápẹ́ńtà lónìí tó ń ṣe kápẹ́ńtì inú ilẹ̀ yìí náà ni ti ń rí jẹ̀mú ẹ̀ gbogbo pákó ti ń lò gbogbo èso ti ń lò gbogbo nǹkan ti ń lò iná inú ilẹ̀ ló ti wá ẹni tó jẹ́ télọ̀ tó ń ṣe télọ́rìn gbogbo tó fi ń rówó inú ilẹ̀ náà ni torí pé òwú inú ilẹ̀ náà ni ó ti wọ̀ ni ó ti wù òun ló bí aṣọ tó náà rán ẹni tí ń ṣe bricklaying tó jẹ́ eh, bricklayer lónìí inú ilẹ̀ ló náà ti ń jẹ ní ti ń mu ṣé gbogbo yẹ̀pẹ̀ tó náà ń lò omi ti ń lò gbogbo nǹkan ti ń lò ibo ni ti ń wá jẹ̀mọ́ inú ilẹ̀ náà ni inú ilẹ̀ náà ló náà ti ń wá gbogbo nǹkan gbogbo arísìkì tí gbogbo anúkọ́ta inú ilẹ̀ ni ẹni tí ń tajà àwọn ọjà tó ń tà yẹn inú ilẹ̀ ni náà ti wa àlọ́ ní òun lòun sọ wà á ń zẹlẹ̀ mi sàmá yìí mà á òun lòun sọ òjò kalẹ̀ láti sánmà látòkè fa akhraja bihi mina samarati rizqan lakum òun wá ń bá yín fi òjò yẹn òun bá yín fi ń mú irúgbìn jáde láti inú ilẹ̀ rizqan lakum kó lè bá a máa jẹ́ ìjẹ́ mú kó máa jẹ́ àrísìkì fún yín kẹ́yìn máa rówó mẹ́ẹ̀ kìí ṣe yẹn nìkan ló ń ṣe o wasakhkhara lakumul fulk allahu akbar ẹ̀yin ọmọ yìí kẹ̀dẹ̀ mọ́ ṣòfò wàláì ẹ mọ́ ṣòfò ẹ ṣe islam gbogbo àwọn kan tẹ́ ń sìn kò láyín láyé bèrè tàbí pé yóò láyín lálùkè àmà alọ́ ni wasakhkhara lakumul fulk òun alọ́wù tẹ́ ń sìn náà òun ló ń rọ ọkọ̀ ojú omi fún yín ẹ wo àwọn ọkọ̀ ojú omi ńláńlá àwọn submarine ńláńlá àwọn ọkọ̀ ojú omi tó yẹ pé ó lè gbé odidi ilé bíi two hundred nǹkan tó wúwo bíi odidi ilé lọ́nà two hundred ó lè gbé ẹ lọ sí seaport náà kẹ lọ wo agbára lọ́ọ̀ ẹ lọ sí ibi tí wọ́n ti ń já ọjà lójú omi kẹ lọ wo agbára lọ́ọ̀ bó ṣe tó gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò yẹn àwọn mọ́tò tá à ń gùn lónìí yẹn ẹ lọ wò ó nígbà tí àwọn àwọn ọkọ̀ ojú omi yẹn tí wọ́n bá lòdù àwọn mọ́tò yẹn kò sì ní tẹ̀rì alọ́ ni wàsá kọ́rọ̀ lifulk èmi ni mo rọ̀ ọ́ tí mi ì jẹ́ kí wọ́n tẹ̀rì ó dẹ̀ ń lọ lórí omi kò dẹ̀ sí nǹkan kan tó gbé dúró lábẹ́ ta ló ṣe agbára yìí jàmá àlọ́ọ̀ lónìí olóhùn ló ń rọ̀ fún wa àwọn mọ́tò tá à ń gùn gan ẹ mo yẹ ẹ́ńjìn tó wà nú ẹ̀ ní sẹ́kúta bá fẹ́ gbé ẹ́ńjìn yẹn èèyàn mẹ́wàá ó lè mẹ́lẹ̀ dágbé ríìmù tó wà ń di táyà téèyàn bá fẹ́ gbé yẹn ó mọ̀ pé èèyàn gbé nǹkan tí a rìn lásán téèyàn bá fẹ́ gbìyàn á mọ̀ pé ń gbé nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà ní ara mọ́tò tán tó pọ̀ téèyàn bá fẹ́ dagbé yìí ó mọ̀ tìbúùn lọmọ kékeré lásàánà sí adẹ adẹ stati ẹ tíntìntìntìn adẹ mọ wàhálà tá a tún máa sáré ta ló rọ alùwàláyà lọ́ọ̀ ló rọ fún wa òun ló sọ pé wàsá kọrọ alifulk wàsá kọrọ lákùnmìlifulk èmi ni mo rọ ọkọ̀ ojú omi fún yín tó yẹ kẹ́ ẹ máa nírọ̀rùn báyẹn kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ le fil bahri bi amrihi ẹ̀wọ̀n kan àwọn ọkọ̀ ojú omi yìí kí wọ́n èmi mo rọ̀ fún lè bá a máa rìn lórí odò bi amrihi pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ òun ni o kì í ṣe agbára àwọn keno yẹn àbáwọn ṣíìpù yẹn kì í ṣe agbára wọn o kì í ṣe agbára o agbára subhanahu wa ta'ala òun ni àwọn nǹkan yẹn ni wọ́n fi ń rìn lórí odò. àlọ́ ni kéèsì yẹn nìkan wasakhkhara lakumul anhar àwọn odò àwọn odò ńláńlá èmi ni mo rọ̀ wọ́n fún yín ẹ darí wọn síbi tó wù yín tẹ́yìn bá fẹ́ lé odò odò tó ń lọ síbi kan tẹ́yìn bá fẹ́ yà kó ń bẹ̀ ọmọ ìdẹ́yìn àlọ́ òfun wa ní ọpọlọ tá a fi darí odò yẹn síbòmí ó fún wa lọ́pọlọ àlọ́ lèmi ni mo rọ̀ tẹ́tí rí sẹ́wà o ọba yìí ṣé sì gidi náà ń pélé ẹ̀rù ń bà mí fẹ́yìn ọmọ yìí kẹ ẹ mọ lọ sòfò láyé kẹ ẹ mọ sòfò láyé kìámà wàláhì làzímì torí ẹ kú àwa náà ó kú tàbá kú gẹ́gẹ́ bẹ́yìn sí ń kéde pé kò sí nǹkankan lẹ́yìn ikú wàláhì nǹkankan bẹ́ẹ̀ o nǹkankan bẹ́ẹ̀ o lẹ́yìn ikú o ẹ ẹ lè gbérú gbàgbọ́ báyìí kẹ lọ gbé bá olú ẹlẹ́dàá yín kéèyàn má dáhùn láyé kìámà kẹ má pe Allah ní sìgìdì kẹ ẹ má ṣe ìpè fún kẹ ẹ má ṣépè fún ànábì wa Muhammad kẹ nítorí kẹ́ni so ló fà tó fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí àwa lèmi ń bá wí ká múra sí ẹ̀kọ́ ẹ̀sìn wa èyí tó rọrùn jù fún gbogbo wa pátá òun ni ká máa lísìn sí wáàsí àwọn afáàsùn náà wàláì tá a bá ń lísìn sí wáàsí àwọn afáàsùn náà a máa ojú wo máa làṣẹ nípa ẹ̀kọ́ ẹ̀sìn ojú wo máa làṣẹ o ebi o sọ àwọn wáàsí ń gbọ́ ìyẹn kọ́ lèmi sọ o àwọn wáàsí tẹ́kútẹ́ bá gbọ́ ẹ̀yin náà mọ̀ pé ẹ̀kọ́ ti dé ara yín ẹ̀yin náà mọ̀ pé ah, nǹkan tí mi mọ̀ tẹ́lẹ̀ mo ti mọ̀ ẹ̀yẹ bá gbọ́ wá sí yẹn ẹ̀yin náà máa rí i pé amen yìí máa rise á develop àwọn kankan tó máa yé yín sí ẹ̀yin náà máa rí i pé ẹ máa wà liberated pé bí ìgbà téèyàn tún kó nínú ìgbèkùn bẹ́ẹ̀ ni wáàsí àwọn àfáàsù náà ṣe máa ń rí lára téèyàn bá gbọ́ yàtọ̀ sí wáàsí tó yẹ pé ká mọ tú àyà kan ká mọ tú lọ́nà gba ká mọ para ká mọ ṣe ìyẹn kọ́ lèmi sọ. So èyí tó kéré jù tó rọrùn fún gbogbo wa pátá ò ní pé ká máa lísìn sí wá sí àwọn àfàsùnà ká mínímáìsì ayé tá à ń lo ìgbésí ayé wa fún. tẹ̀wọ̀n pé gbogbo àwọn eléyìí sìn dàjálì ò tí ì dé o sẹ̀pá níbi sọ pé dàjálì ń bọ̀ o òun tún burú jẹ́ àwọn eléyìí lọ o níbi ìṣìnà títí ẹ o àwọn ọmọ eléyìí àwọn ọmọ iṣẹ́ rẹ̀ lásán ni o tíṣẹ́ ìtọ́rùn tó dà sáyé kí wọ́n lọ máa ṣì àwọn èèyàn lọ́nà that is why tí mo fi tẹpẹlẹ mọ́ pé kùránì gẹ́gẹ́ náà ni màá mọ́ mú wá fún yín kàábà tá à ń sọ yìí kì í ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í ṣe kóun ló bẹ̀rẹ̀ rẹ̀ rárá o ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ tó lé foundation kàábà gẹ́gẹ́ ànábì Ibrahim ni aleyhi salatu wassalam ànábì Ibrahim ni kì í ṣe ànábì ànábì náà dé bá kàábà ń bẹ̀ ni tí pa láṣẹ ànábì Ibrahim gẹ́gẹ́ ló initiate ẹ̀ òun gangan ni Allah pa láṣẹ òun àti Ismail ànábì Ismail tó jẹ́ ọmọ rẹ̀ igbe kan lé foundation yẹn ibi tí káàbá yẹn wà ilé Allah ni kí ló fàtà ló fi pè ní ilé ara rẹ̀ ó fi ilé yẹn ti sọ́dọ̀ ara rẹ̀ nítorí pé ààyè yẹn ààyè àpọ́nlé ni Allah ni wa idh qala Ibrahim rabbi ij'al hadha baladan amina warzuq ahlahu minas samarat man amana minhum billah wal yawmil قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير نصرة البقرة نية آية 127 alọ́ nígbà tí anabi ibrahim ti ń ṣàdúrà níjọ́ kínní àná anabi ibrahim olúwa mi ò ijal hadha balada amina ṣe ìlú yìí ìlú wo ní bábíjọ́ náà lọ́n mọ́kà mọ́kà ni ànábì ibrahim ní tọrọ síjọ́ náà lọ́rùn ìwọ olúwa òun báwọn ṣe ìlú yìí ní ìlú ìfọ̀kànbalẹ̀ wọ́ọ̀lùsùkọ̀ àhàlà gbogbo àwọn tán bá jẹ́ ará mọ́kà tán jẹ́ ọmọ bẹ̀ bá mi ṣe àrísìkí fún wọn torí pé kò yé àwọn ọmọ yìí àrísìkí tí Allah ṣe fún àwọn ará mọ́kà yìí kò yé wọn ibi tí àdúrà yẹn ti gbà wá gbàtàn tẹ̀ ti sọ pé àdúrà ìgbà àwọn ọmọ yìí ti sọ wọn ní àdúrà ìgbà pé kò sí gàdí pé èèyàn ṣàdúrà wọn ní ìgbìyànjú ní gbà tó ànábì ibrahim alayhi salatu wa salam òun ló pe Allah níjọ́ náà lọ́run pé ij'al hadha baladan amina ìlú mọ́kà yìí bá ń ṣe ní ìlú ìfọkànbalẹ̀ òun ni àǹfààní táwọn yẹn ń jẹ lọ́hùn ẹ̀rí bí gbogbo nǹkan ṣe ń lọ fún ẹ déédéé ni wọ́n ti jọ láàdúrà ànábì ibrahim alayhi salatu wa salam wọ́n rùsùkọ̀ ahla àwọn tó bá jẹ́ ará mọ́kà yẹn náà bá mi ṣe àrísìkí fún wọn ẹ lọ kánú Quran náà ẹ ka sọ́tù bákọ́rọ̀ Quran chapter two ayah one twenty seven ni mò ń kà yẹn náà. ó wà bẹ́ẹ̀ bá a lè ṣe àrísìkí fún wọn ẹ̀rí pàlọ́ àṣọ àrísìkí fún wọn ní Saudi ni. àrísìkí wo ló ṣe fún wọn minas samarat bá a ṣe àwọn àrísìkí nínú àwọn nǹkan irúgbìn àwọn nǹkan èso àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan àǹfààní bá a ní ṣe fún wọn bẹ́ẹ̀. pàápàá jùlọ mọ̀nà àmọ̀nà minhum billah wal yawmil akhir ẹ̀ ń bá ti gba àlọ́ ògbọ́ nínú wọn tó sì gba ọjọ́ àlìkìyàmọ̀ gbọ́ táwọn ọmọ yóò gbàgbọ́ wọn àgbà àlọ́ gbọ́ wọn àgbà àlìkìyàmọ̀ gbọ́ wọn ní tá a bá ti kú wọn ní kò sí nǹkan kan mọ́ làwọn ọmọ yìí pèpè rẹ̀ kọ́ọ́l àlọ́ wa lòun ti gba àdúrà yẹn àlọ́ wa sọ pé wàá máa ń káfàrọ̀ àmọ́ ẹni tó bá ṣe aláìmoore tó bá ya kèfèrí tí kò gba àlọ́ gbọ́ tí ò gba àlìkìyàmọ̀ gbọ́ o àlọ́ ní fàwùmọ̀ tí òhú kọ́lí ìlà wọn ò fún nígbádùn díẹ̀ láyé bíbáyìí thumma àtọ̀rúhù ila àdábìn na lẹ́yìn ìgbà yóò lọ wọná lálùkìyàmà wà bí ìsàlùmọ̀sí kéèyàn dẹ̀ wọná ó burú téèyàn máa ń dé sí. àdúrà ibrahim ṣe nìyẹn kò tí anabi ibrahim tẹ̀síwájú nígbà tí gbẹnu ẹ̀ sọ̀rọ̀ pé rọ́bànà ìwọlúwa o wàjàálìnà mùsùlùmẹ́yìn lákà wà mí ummatan muslimatan lak wà á وتب علينا إنك التواب إنك التواب الرحيم سورة البقرة مكان آية 128 anabi ibrahim ni olúwa wa wàjàálìnà mùsùlùmí làkà èmi àtọmọ mi ismail anabi ismail àwọn méjèèjì náà jọ lane foundation yẹn bá a ṣe àwa méjèèjì ní mùsùlùmí wàmí ń dorí ìyá tìǹà gbogbo àwọn àrọmọdọ́mọ wa náà bá ní ṣe wọn ní mùsùlùmí ummatan muslimatan lak bá ní ṣe gbogbo àwọn àrọ́mọdọ́mọ ọ̀hún bá ní ṣe àwọn náà ní mùsùlùmí wa arina manasikana bá a sì máa ṣiṣẹ́ hajj yìí ní mọ́kà yìí tá a máa ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ dákun fi hàn wá wàtúbi àlẹ́yìn náà kó o dẹ̀ gba tútú bá wa kó o foríjì wá innaka tawwabu rahim torí pé wà lọ́wọ́ ọba ti ma ń gba tutu bá ní ẹ ọba ti ma ń kẹ́yàn ní ẹ. ó sọ bẹ́ẹ̀ níbi àyà one twenty eight nígbà tó wá débi one twenty nine sọ́tìlù bá kọ́rọ̀ náà mò ń kà lọ o àlọ́ wa ni rọ́bànà ìwọ olúwa wa wábẹ̀ àfihìm rasulan minhum nílùú mọ́kà yìí bá ń gbé òjíṣẹ́ kan dìde ń bẹ̀ àlọ́ òde gbàdúrà yẹn òjíṣẹ́ tí ànábì ibrahim tọrọ ń jọ náà lọ́hùn pé kó bá ń gbé òjíṣẹ́ dìde nílùú mọ́kà tó jọ ọmọ lárúbáwá òun náà ló padà gbà lórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wábẹ̀ àfihìm rasulan bá a gbé òjíṣẹ́ dìde nílùú yìí yẹtùlù àléhìm àyà àtìhì òjíṣẹ́ yẹn ni ó máa ka àyà kùránì fún wọn wọ̀yọ̀ àlémuhumul kìtàb òun ni ó máa kọ́ wọn ní kùrán wàlhíkìmá òun ni ó máa kọ́ wọn ní hadith òun ni ó máa ṣe gbẹ fún wọn wọ̀yọ̀ zakihim òun ni ó máa fọ̀ wọn mọ́ tí ó máa fún wọn ní nǹkan tí wọ́n ti máa fi rí àfọ̀mọ́ níbi ẹ̀ṣẹ̀ wọn ìnáka antal azizul hakim sọ́tùl bákọ́rọ̀ àyà one twenty nine torí pé kò yí àwọn ọmọ yìí wọ́n rò bá kàlà ń ṣe fàájì ní mọ́kà ni rárá o kìí ṣe ànábì ló bẹ̀rẹ̀ ànábì Ibrahim àti ànábì Ismail aleyhi masalatu wasalam òun náà ni mò ń kà fún yín nínú Quran náà ni mo ti ń kà nígbà tí ẹ wá lọ ka sọ́tù Ibrahim aya thirty seven sọ́tù Ibrahim ẹ wá wo nǹkan tí aláwọ̀ tó sọ ń bẹ̀ tó gbẹnu ànábì Ibrahim sọ̀rọ̀ alọ́ ni Rabbana inni askantu min dhurriyyati biwadin ghayra biwadin gọ́ìrì di zar'in inda baytika al-muharram. máa padà gbé ìtàn yẹn gangan wá kí ló ṣẹlẹ̀ bóò là níbi Ibrahim gangan ṣe dé Mẹ́kà yẹn bóò ni Ismail náà ṣe débẹ̀ inshallah ta'ala máa padà gbé wá lọ́la pẹ̀lú àyà tí mo mẹ́nu léyìí torí pọ́jọ́ ti lọ báyìí sòyìn padà gbé wá kẹ́lẹ́ bá a mọ ìpínlẹ̀ fún hajj tá à ń lọ ike àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni insha Allah ta'ala á pàdé lọ́la kálá kójọ kó sọ ẹ̀mí wa lórí dáadáa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn ọkọ ọmọ lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ pé ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni abdul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five five seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.